láti iléeṣẹ́ rédíò mọ̀lẹ́bí family radio eighty eight point five m tó kalẹ̀ sí ìlú abẹ́òkúta akọ́tún ètò ọba ọlọ́rẹ̀ ní ìmọ̀dé sí etí ìgbọ̀nyín eléyìí tí alhaji akeem ọlátúnjí tí wọ́n jẹ́ arówó sàdínilẹ̀ kẹsàn-án tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ní ìrántí bàbá wọn àti àwọn ìyá wọn méjèèjì bismillah. asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu mo kí gbogbo olùgbọ́ mi lọ́kùnrin lóbìnrin pé ìkí ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá wa ètò tí à ń gbọ́ náà ni ọba ọlọ́rẹ̀ tí èmi ọmọ yín alfa nurin imran awoko akínyínká tí ó gba yín pè ní ojèrè ọmọ nílùú kẹsàn tí ń tẹnu mi jáde lábẹ́ àṣẹ olùgbọ̀wé ètò alhajiwa abdulhakeem ọlátúnjí àkànjí arósàdé ní kẹsàn orílẹ̀ aṣíwájú àdínì ọlọ́run dá sàràkí àdínì ìléwó orílẹ̀ tí wọ́n gbé ètò ìka ìdínrántí bàbá wọn àti àwọn ìyá wọn méjèèjì alhaji abdul wahab ìṣọ̀lá ọlátúnjí ìyá wa àyìnkẹ́ tókì ọlátúnjí ìyá wa rebecca ọlátúnjí ọlọ́run kó bá a mú kẹrẹ̀ bá wọn dórí àfáàmì tí wọ́n ń gbé ètò yìí bọ̀ nínú àwẹ̀tà wà nínú èyí tọ́lọ́fin kí tó dé àfáàmì sheikh eh, ismail abdulhamid odushina tí wọ́n jẹ́ ọ̀tọ̀ eh, naibul imam ní ìlú kẹsàn-án orílẹ̀ tí wọ́n sì jẹ́ ìmáàmù rátìbí ní mọ́ṣáláṣí àdó àmìgbà nínú ọlọ́run dá tí wọ́n dẹ̀ tún jẹ́ ọ̀tún ọmọ ké fún gbogbo òkè ògùn lápapọ̀ ọlọ́run bá mi kẹ́ wọn o iwájú ọdún ojúkọ lọ́mọdé òṣòro ẹ̀ẹ́dì tán fi sílẹ̀ má jẹ́ ó bàjẹ́ dórí bàbá ti tèmi náà àbábá wa ìmọ̀ràn àwòkó ọlọ́run kó bá kẹ́ wọn akínyìn kárí lókẹ́sán orílẹ̀ ọlọ́run bá kẹ́ gbogbo àwọn òkú wa èyí tí mo mú wá ní déédéé àsìkò yìí òun ni ọ̀rọ̀ anábìwá Muhammad tí ó sọ ohun tí mo mú wá náà ni àlùbáríkà àwọn ọmọ níbo lọmọ ti fẹ́ ra àlùbáríkà ànábì jẹ́ pé wá wípé sallallahu alayhi wa sallam law kuntu amiran ahadan an yasjuda li ahadin la amartu li mar'ata an tasjuda ànábì ní ní òun bá jẹ́ ẹnìkan tó ní àṣẹ ọmọ ènìyàn lọ́wọ́ pé òun jẹ́ nìkan o tọ́lọ́hún fi àṣẹ ọmọ ènìyàn kan sí òun lọ́wọ́ tóun lè pa àṣẹ fún ọmọ ènìyàn kó forí kanlẹ̀ fẹ́lòmíì ànábì lòun ò bá pa obìnrin láṣẹ kí wọ́n máa forí kanlẹ̀ fún ọkọ wọn bí a bá ti kírun fọlọ́hún tán o bá ti forí kanlẹ̀ fọlọ́hún òun ó tún ká máa forí kanlẹ̀ fọ́kọ wọn nítorí àlùbáríkà àwọn ọmọ wọn kí ló dé tó fi rí bẹ́ẹ̀ ọlọ́run ò torí pé àlùbáríkà àwa ọmọ ọ̀dọ̀ yá wa níbẹ̀ kódà kí ìyá kó jẹ́ alálùbáríkà láyà àti lọ́run kí bàbá yẹn wá jẹ́ ọ̀tá ọlọ́run tí àyàn bá ara àlùbáríkà wọn lọ́dọ̀ bàbá tó jẹ́ ọ̀tá ọlọ́run ọmọ yẹn lè ní àlùbáríkà torí pọ́lọ́run ò ṣàdéhùn jíjèrè ọmọ fún ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àfọkùnrin kọ̀ọ̀kan ọlọ́run kó ká ọmọ náà tí ó jèrè ọlọ́run ò sì kádàrá jíjèrè ọkọ fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọmọ ọlọ́run kádàrá fóbìnrin pé yóò jèrè déédéé bóyá ọkọ ẹ bá ṣe gbádùn ẹ tó níwọ náà ó ṣe gbádùn àwọn ọmọ tó torí náà gbọ́ tó ń gbọ́ mi bá mi kíyèsí dáadáa òun náà náà fi palóye pé ọmọ tó dáhùn ti bàbá èyí tó kù díẹ̀ tìyá ni gbogbo wọn tó ń gbọ́ mi mo sọ̀kò sọ́jà ó lè tabara lè tabara kó kálukó bẹ̀ ṣe bàbá mi Sheikh Ismail abdulhamid odùsínà tí wọ́n bó tòyí lọ tẹ́lẹ̀ ọlọ́run mi kẹ́ wọn o bá mi kẹ́ wọn àfa mi abdulwasin busoere alalẹ ẹláìtòrò ọlọ́run bá mi ṣàlékún dáadáa wọn bàbá mi sheikh abbas abdulaziz alideri mudiru amuasis mọ̀rọ̀kásì olóòmù lágbàdo ọlọ́run bá mi ṣàlékún dáadáa wọn bàbá mi àgbà sheikh jamiu yunus atẹ́rẹ́ tí wọ́n jẹ́ mufti diyar gbogbo àlímọ̀ṣọ́ tí mò ń jẹ́ kan náà àwọn ọmọ wọn ọlọ́run jẹ́ ara àfa mi pẹ́ má ba nǹkan wọn jẹ́ o wọ́n láwọn gba àwọn táwí gbogbo iléeṣẹ́ ọlọ́mọdé ó dàrú gbogbo iṣẹ́ bẹ̀ ọlọ́mọdé rogun àkóbá lẹ́ẹ̀kan sí alájọ abdul hakeem ọlátúnjí tó gbé ètò yìí kalẹ̀ má jẹ́ wọn fọlá pìtàn pọ́n lọ́lárí o ṣàlékún dáadáa wọn ṣàlékún àgbéga wọn káàmọ́ wọn sì jẹ́yàn látọjú ẹ̀mí wa náà ní títí ayérayé subhana rabbika rabbil izzati amma yasifun wa ala al-mursalin walhamdulillahi rabbil alamin ètò ọba ọlọ́rẹ̀ ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán eléyìí tí alhaji abdulhakeem ọlátúnjì tí wọ́n jẹ́ arówóṣàdé ní ilẹ̀ kẹsàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ní ìrántí bàbá wọn àti ìyá wọn méjèèjì abiola obala kí ó gba lẹ́sìn fún wọn kí ó sì bá wa fi àwọn òbí wọn náà sí aljannatu firdaus àmín.